àwọn ọ̀dọ́mọkùnrin ogún kó sọ́wọ́ EFCC nìbàdàn ìwà jìbìtì ló sọ wọ́n dèrò àtìmọ́lé ọwọ́ àjọ tó ń gbógun ti ìwà jìbìtì àti ṣíṣe owó ìlú kúmọkùmọ nílẹ̀ wa ìyẹn Economic and Financial Crimes Commission EFCC ẹ̀ka tìlú Ìbàdàn títí àwọn afurasí oníjìbìtì bíi ogún lọ́jọ́ kan ṣoṣo ìyẹn ọjọ́ ẹtì Friday ọjọ́ kìíní oṣù kẹsàn-án ọdún yìí láláròyé gbọ́ pé ọwọ́ tẹ gbogbo wọn fún bí wọ́n ṣe ń lu àwọn èèyàn ní jìbìtì lórí ẹ̀rọ ayélujára àtẹ̀jáde tí àjọ EFCC fi ṣọwọ́ sáwọn oníròyìn lọ́jọ́ ajé Monday ọjọ́ kẹrin oṣù yìí fìdí ẹ̀ múlẹ̀ pé àdúgbò lógolo àti ìdíṣin nílùú Ìbàdàn lọ́wọ́ ti tẹ àwọn afurasí ọ̀daràn wọ̀nyí lára àwọn nǹkan tí wọ́n rí gbà lọ́wọ́ wọn ni ọkọ̀ ayọ́kẹ́lẹ́ Toyota Camry mẹ́ta ọkọ̀ ayọ́kẹ́lẹ́ Toyota RAV4 tí wọn kò tí ì gba nọ́mbà sí kan ẹ̀rọ kọ̀ǹpútà gbélétan pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ fóònù díẹ̀ nínú àwọn afurasí tọ́wọ́ tẹ̀ wọ́n ni Mustapha Adéyẹmí Afeez Olúyọ̀ǹbọ̀ Túndé Ayọ̀mídé Àyànwọlá Tóbi Òní Joseph Promise Òṣìfẹ̀sọ ti Jésù Nímí David Anthony Lucky Daniel Ọ̀làǹrẹ̀wájú Selim Adébọ̀wálé àti Iskel Ọ̀làwọlé Kọ́láwọlé ọ̀làwálé àjàó ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún aláròye online television.